معه الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار بسم الله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين atún kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn ìgbà àdìjọ kó jùmọ̀ abárúkà jùmọ̀ aláàjẹká ṣe wúpọ̀ ẹ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò yín ètò àtàkùn ní alefik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdúnníbẹ̀ ló ń lókọ̀ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sherofdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ́ nílùú ògbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ mrs àyìnlá ní stadium ológbómọ̀ṣọ́ ń bí wọ́n ní ṣé dandan ni kó jẹ́ ilégbèé wa láti ké sùrọ́tù lè káàfù ká tó jáde àbí ṣé ìgbàláyè wà pé a lè ké láwọn àyè míì tó yàtọ̀ sí ilé wa bíi ṣọ́ọ̀bù tàjà ibiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìbéèrè kejì lábẹ́ ìbéèrè wọn wọ́n ní tí ọmọ ọwọ́ ọmọ ìkókó tó bá tọ̀ tàbí ṣe gá sára tí èèyàn wá tábà fún ṣé àlùwàlá ẹni tó tábà fún ṣé ó ti bàjẹ́ lópin ìgbà tó jẹ́ pé èèyàn ti ṣáájú ní àlùwàlá kó tó di pé èèyàn lọ tábà fún irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ eléyìí ò bá òun omi tí ó tún tẹ̀lé òun náà ni èyí tí ó wà lọ́wọ́ mi níbí wọ́n ní ṣé a lè lo ajá gẹ́gẹ́ bí mùsùlùmí láti máa fi ṣọ́ oko wa torí àwọn olè lábẹ́ ìbéèrè wọn míì wọ́n tún ní ṣé èèyàn lè ra ọ̀kadà àbí mọ́rúwá kó gbé kalẹ̀ ní installment wípé ṣé kò ní èlé nínú bá wọn ẹ̀jẹ̀ ń darúwà bismillah sheikh. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته في سورة الكهف لجا جمعة نعم وأحاديث ووالق لقمة lórí ìsenilójú kòkòrò láti ṣe bẹ́ẹ̀ àwọn kan nù àwọn ò fẹsẹ̀ ṣùgbọ́n arí ìtò fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀ eléyìí tó tọ́ka sí pé ká ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ jùmọ̀ ọ̀nbẹ náà nǹkan islam tó pè wá lọ sí díẹ̀ wọn wá sọ pàtó pélé ní kẹ́ ẹ ti ṣe ibi tẹ́ ń ti ń tajà tàbí mọ́ṣáláṣí gbogbo ibi táwọn sì ti kí alukur'an táàtì lè kà tọkàntọkàn tí nǹkan kan ò ní gbé làákà ìwà kó ń di ń tàǹkà ibẹ̀ náà ló ti yẹ ká kí alukur'an ẹ mọ̀ pé ibi tẹ́ ń ṣe káràkátà kò sí tàbí ṣùgbọ́n pọ́pọ́ ò lè síndìí alukur'an tẹ̀ nìkan láì jẹ́ pẹ̀lú ronú àti tí wọ́n bá fẹ́ dúró béèrè iye rẹ̀ lọ́dọ̀ yín torí ẹ̀ ẹ lè ké nílé ẹ lè kà ní mọ́ṣáláṣí àbí láàyè ibòmíì tí nǹkan kan ti ní jẹ́ pé ń yọ yín lẹ́nu níbi àti kí alukur'an tẹ̀ ń kéyàn. wọ́n ní ọmọdé kékeré tó ṣe ipò tọ̀ àbọ̀ṣègbọ̀nsẹ̀ tábàtábà lẹ́yìn ìgbà táwa ti lálùwàlá ṣé ọwọ́ wa tá a fi bá tábà tọkàn abẹ́ yẹn ṣé kò mú kálùwà lọ́wọ́ bàjẹ́ tó bá ti jẹ́ pé ọmọdé polówó báyìí títáàbà tá a táàbà fún tọ́wọ́ wá sí kan abẹ́rẹ́ kọ́ balùwà láwa jẹ́ wọ́n ní sáà lè fi ajá sáà lè títà lè fi ṣọdẹ àbá lè fi ṣọdẹ nítorí kí a fi ṣe sábàbí àti lé àwọn olè jìnnà síbi dúkìá wa kò sí nǹkan tó burú ń bẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n èyí tó burú ni kẹ́ ẹ máa bájá gbélé nítorí burú ni kẹ́ ẹ ní ajá nítorí sábàbí kan tó ya pátákó tí islam gbà palẹ̀ títorí rẹ̀ lájá ajá tá a fẹ́ fi ṣọdẹ ajá tá a fẹ́ fi dẹdẹ gbogbo àwọn eléyìí kò burú lábẹ́ òfin ọlọ́run pa pé ká nírú ẹ̀ torí ẹ̀kọ́ wa nígbà yín gbélé yóò máa sọ bí tẹ́ ẹni kọ́ máa sọ ẹ sì máa fún ní nǹkan tí ó máa jẹ láì jẹ́ pé fìyà jẹ eléyìí ò burú àmọ́rú ajá bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ rà èèyàn sì gbọ́dọ̀ jí gbé tó àfikọ́jọ́ pé wọ́n bọ̀yàn àbí wọ́n yá yàn lò hmm. eléyìí jẹba táwọn lè ra ọ̀kadà bí márùá káwọn wá gbé fẹ́lòmíì pé kó máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ kò burú lábẹ́ òfin ọlọ́run tẹ́ bá ti lè pa òfin ti islam mọ́ nípa rẹ̀ òfin ti islam nípa rẹ̀ ni pé kò bá jẹ́ pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta náírà bá ni wọ́n bá ń ta márúwá tàbí ọ̀kadà ẹ̀yin wá gbé kalẹ̀ fẹ́ni tó ṣe pé ẹ̀yin fẹ́ tà fún pé kó máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ẹ gbé kalẹ̀ fún ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́rin náírà òun náà sì ti gbà so ẹ ti tà fún un márúwá ọ̀kadà ti di tiẹ̀ látijọ́. nítorí ni pé owó lọ jẹ hmm. tí ọba rówó san owó ní ọ̀sán kì í ṣe pọ́kadà lẹ́gbà padà èsìkẹ́sì máa gbowó lọ́dọ̀ rẹ̀ ńgbà tó bá wá di pé kò rówó san mọ́ tẹ́wọ́ àtún ni kó gbọ́kadà wá kó gbé márúwá wá ẹ ti gbé ẹsẹ̀ lé mọ́lẹ̀ àtowó tó ti san nígbà míì ó lè jẹ́ pé owó péréte báyìí ló kù tí ó san tí ó fi sátán tán èèyàn wàá fi hàn pé ọ̀dájú lẹ́yìn èèyàn gba ọ̀kadà ẹ gba márùwà lọ́dọ̀ rẹ̀ tó ń towó tẹ̀ ti gbà ṣáájú tẹ́lẹ̀ ẹ tọ́ wò lẹ́ni sọ́mọ ọ̀dọ́ tí ń hmm. àbí ìwọ̀ fa wọn fò ń ṣe lọ́dọ̀ yìí so ìyànjẹ ni wọ́n ń pe lẹ́yìn lábẹ́ òfin ọlọ́ hmm. ẹnikẹ́ni tí a bá ti lè tajà fún níta ọ́ máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ níjọ́ a bá ti gbé lé lọ́wọ́ ó ti di tiẹ̀ owó ló kù tó jẹ wá tí a bá rówó san gbogbo ọ̀nà tá a bá gbà láti rí pa gbowó wa á ràn yàn sí i àbẹ̀ kó wa torí ẹ̀ ni wọ́n ní kọ́ mọ̀bà àdìpọ̀ abẹ ni lórí owó ẹni hmm. kò burú ẹni tá a bá ta fún lábẹ́ àbúradà yóò máa sanwó ẹ̀ kò burú kó fi nǹkan kan dógò fi dógò yóò wà lọ́wọ́ ra ọ̀kadà márùwà lọ́dọ̀ rẹ̀ bí ọba rówó san nǹkan yẹn òun náà ni mọ àwọn bá tà wọn gbowó tiẹ̀ tó bá kù sẹ́ńjì tó bá kù wọn kò lé ẹni tó rajà lọ́dọ̀ rẹ̀ tí ò rówó san wọn kò lè lọ́wọ́ eléyìí ìjábọ̀ ti ṣe jẹ́ nínú nǹkan tó tún ta kò fi ọlọ́run ta gbọ́dọ̀ sọ́ra fún níbi máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ òun náà ni pé ẹni tó ti sọ pé oṣù mẹ́fà lòun fi sanwó ó ti wá san tóṣù mẹ́rin kọ̀ wá rí tóṣù karùn-ún san àwa sọ pé ńgbà tọ́jọ́ tó ọdá ti tà sí láì jẹ́ pé ó rówó san ajẹ́ pé owó rẹ ti ń kù ọgọ́rùn-ún ẹgbẹ̀rún náírà yóò di ọgọ́fà ẹgbẹ̀rún náírà nítorí fífi falẹ̀ tó fi falẹ̀ eléyìí ò rìbá o lábẹ́ òfin ọlọ. jazakumullahu khairan sheikh ah, zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà táwọn tá à ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà lè máa lò fáwọn tó ń bẹ lókè òkun plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó bẹ lókè òkun ẹ má gbàgbé pé ẹ lè má darapọ̀ ní ẹ lè má darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùn níbẹ̀ lò wá ẹ máa rí ń bẹ̀ tẹ́ bá ti rí ń bẹ̀ ẹ máa fọ́lọ̀ rẹ̀ ẹ máa láìkí ẹ̀ bákan náà kẹ́ máa sọ̀scribe síbẹ̀ pẹ̀lú kí ọ̀gọ̀rọ̀ èèyàn náà kó tún lè bá láǹfààní àti jẹ àǹfààní rẹ̀ ṣé bí ojú òpó ìṣeǹṣe kó tó di pé yóò já garaga ọ̀dà ìpè kan wọlé ọ̀dà ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatulah. ọkọ yìí wọ́n jẹ́ asọ́fọ̀ rẹ̀. àmì kí n béèrè yín. orúkọ mi ni sherifat abdulsalam láti sowédé bùmọ̀sọ. Mhm. wọ́n ṣáàtì bàbá wa ní pé bíi kí dábọ̀ wà ní kéékèèké kéèyàn ó rà kéèyàn lè rà kó fi máa ṣòwò àbí kò lè rà kó fi ṣòwò. ẹranko bí àwọn àgùntàn ewúrẹ́ ràkúnmí àbí màálù hmm. wọ́n ní sáà lè rà ń kéékèèké kéèyàn máa fi ṣòwò ẹ lè rà kẹ́ máa sìn ẹ̀sìn dìgbà tí ó tó tà hmm. tẹ́ẹ̀ta látàjèrè kẹta hmm. kò sí nǹkan tó burú mbẹ. owó tẹ bá wá pa mbẹ ẹ kún owó yín tẹ bá ní tẹ́lẹ̀ zaka owó lẹ́ẹ̀ máa yọ fún. Hmm. àmọ́ tó bá jẹ́ pé ẹ rà ní kéékèèké pẹ̀lú ẹ̀mí pé ẹ fẹ́ máa sìn kọ́ máa dàgbà kọ́ máa bí sí kọ́ máa rẹ̀ sí kágùtàn yín ó di ń tọ́pọ̀ kí màálù yín ó jantirẹrẹ kí ràkúnmí yín ó bìbà so eléyìí zaka àgùtàn lẹ́yọ̀ fágùtàn hmm. zaka màálù lẹ́yọ̀ fún màálù zaka ràkúnmi lẹ́yọ̀ fún ràkúnmi nígbà tó ṣe pé ẹ̀yin ò ní fún pé kẹ́ ẹ bọ́ yó kọ́ dàgbà kẹ́ ẹ tà ṣe lẹ́ fún kẹ́ ẹ máa bọ́ yó kó fi lè máa pọ̀ sí i kó fi lè máa rẹ̀ sí i àjẹ́ pé zaka ojúlówó owó náà lẹ́ máa yọ èé ṣe zaka ayé tẹ́ ẹ bá tà sí i torí ẹ̀ kò sí ní tó burú náà wò tó dáa ni kéèyàn ra àwọn àgùntàn kéèyàn ra màálù kéèyàn ra ràkúnmí láti ìgbà tí wọ́n wà kéékèèké kó sì máa tọ́jú wọn tí wọ́n fi dàgbà àmọ́ o tẹ́ bá wọn ra arú àgùntàn bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe tọ́jú wọn lẹ́ẹ̀ máa ṣe náwó tọ́jú wọn kì í ṣe fẹ́ sọ wọn lẹ̀ kí wọ́n máa jẹ ká láàrin ìgboro níbi tí ò sí koríko wọ́n sì máa lọ kí ẹnu bóúnjẹ olóúnjẹ lórí iná tẹnu ewúrẹ́ fi bó tí wọ́n fi di pé wọ́n lọ kẹnu bọ oúnjẹ táwọn ẹlẹ́ni tó pèsè kábi tí wọ́n ń gbóúnjẹ pamọ́ sí yóò tún wá sọ wọ́n délé bi hmm. táwọn fi wá dá mi gbóná burúkú tí wọ́n dá léwúrẹ́ yín lórí tí ó di ewúrẹ́ abúlọ́rùn so àbí tí wọ́n tún máa ṣépè fún hmm. so irú eléyìí bí èèyàn bá tó bá bọ́ máa ṣe kọ́ máa wùlẹ̀ ránṣẹ́ hmm. pàlákàrà. ọ̀dà ìbéèrè eléyìí tí ó tún wá ẹ dákun ẹ̀ àwa tí à ń fi àtẹ̀jíṣẹ́ sọ sórí Glo line ẹ má jẹ́ ká fi síbẹ̀ máa orí airtel yẹn gangan ni ká máa fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí torí pé àní láǹfààní láti máa mú ìpè lórí glo yẹn ẹ lọ́wọ́. wàhálà sàlámù rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè. kí ni ìbéèrè yín. ìbéèrè méjì mo ní àkọ́kọ́ oní ìgbé síláàtì mọ́lì àti síláàtì kájíjà hmm. ẹ jọ kí ni àlẹ́yìn tó nípa kíkà rẹ̀ sí ìbáǹkà lójoojúmọ́ àti pé ìgbà olè yẹn ló máa kà á òkè ẹlẹ́ẹ̀kejì ta ó ní pé mo rí aláàtì owó tí wọ́n fi lórí owó mi láti báńkì bóyá bíi twenty naira bíi thirty naira sẹ́yìn ní gbèsè tí wọ́n fún mi ní aláàtì yẹn mo lè yọ thirty naira lọ́wọ́ mi bíi bíi sàárà níbẹ̀ kí n bọ̀ yẹn torí pé mi ò jẹ́ fẹ́ kí n ká mi ṣe ti owó yẹn owó tí wọ́n fi ń gbà mí. ó ti yẹ. alhamdulilayi àkọ́kọ́ gbogbo alukurani la máa ké lójoojúmọ́ ẹsẹ pa àwọn ẹyọ àbí suratul mulk àbí suratul sajida àbí suratul waqi'a àbá àwọn súrà kan pé náà láàmú yàyọ kan lójoojúmọ́ táwọn á sọ àwọn súrà yòókù táàfin hàn apára táàsọ wọn sí pákó rárá gbogbo alukurani ní kẹ́ máa ké gbogbo alukurani lọ́lọ́run fẹ́ kẹ́ máa ké èsì kékeré yọ súrà kan pàtó suratul Kahf gan tá à ń sọ̀rọ̀ nítorí pé ànábì ní ká kà lọ́jọ́ àná ṣẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ so ẹ̀ẹ́dání kan á jókòó yóò ló ń sa anákẹ́lẹ́ kan yóò máa tan ara rẹ̀ dànù alukur'an gbogbo ẹ̀ pátá ló yẹ kí mùsùlùmí ọmọ ké hmm. ẹ gbọ́dọ̀ pa tírọ̀ ọlọ́run láyún hmm. ẹ gbọ́dọ̀ pátì kó wá jẹ́ pé ẹ̀yìn ké ẹ̀yìn ká ìyẹn sì fẹ́ sórí rẹ̀ lọ́la òkè àmà hmm. tọ́ wọ́n ní tí wọ́n bá fi tọrọ kọ́bọ̀ ẹ̀pìn ní àbí sísì kún wọ àwọn báńkì kówó èlé tó lé lórí owó rẹ̀ ni o a sì ti mọ̀ pé ìwọ ni ká jẹ owó èlé lókun ìgbà téèyàn bá jẹ́ mùsùlùmí kó láti wá sí owó èlé ṣé nígbà tí mo rí pé tọrọ wọn fi kún nǹkan yọ tọrọ lápò mi ni pípé tọ gbogbo owó tó kù ní àkáǹtì owó tèmi ni o hmm. kìí ṣe owó èlé o bẹ́ẹ̀ ni tẹ bá ṣe bẹ́ẹ̀ náà pẹ̀lú àníyàn yẹn kò sí ní tó burú bẹ́ẹ̀. tẹ bá sì clear gbogbo owó èlé tó wọnú owó yíyan tẹ gbà ní báǹkì tẹ wá bọ́ lọ́wọ́ rẹ̀ bí ká fi kún owó tí wọ́n fi ń gbẹ́ gọ́tà tí omi ìtọ̀ omi ìgbẹ́ ọmọ gbà ládùúgbò àbí ká fi kún owó tí wọ́n fi ń kọ́lé ìgbọ̀nsẹ̀ ládùúgbò so gbogbo eléyìí náà kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ náà pé kò ní láada bẹ́ẹ̀ ni kò ní láada torí gbogbo owó bú owó dọ̀tí ọlọ́run ọba kì í fún yàn láada lórí ẹ̀ a sì gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ ibi ẹ ti ń pè yìí. orúkọ mi ni yusuf abdullahi akim láti ṣàgámù kí ni ìbéèrè yín. ìbéèrè mi ìbéèrè mi tó máa ń là mí pé mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé bàbá wọn ti pa wọ́n láṣẹ pé ká máa ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ẹbí òun ìyẹn ní ojú ayé òun ni àbí lẹ́yìn ikú òun lẹ́yìn ìgbà tí bàbá wọn wá kú àwọn ẹbí ńlá wọ́n táwọn ọmọ yìí ládàra gbé dábàá ta nǹkan tó jẹ́ nǹkan ti bàbá bàbá wọn wọ́n máa fún wọn lówó fún wọn ní nǹkan àwọn ọmọ yẹn wọ́n máa ń pọ̀ padà ládàra wípé wọ́n fẹ́ gbé àṣẹ bàbá wọn padà ọ̀rẹ́ mi wá bẹ̀rẹ̀ lọ́mí kí ni lóun lè ṣe láti má lu òfin ọlọ́run tó ní kí a má kọ kí òfin ẹbí má tọwọ́ wa já àti láti má bẹ láti má ta kò sábà àwọn fílẹ̀ fáwọn ìbéèrè mi ni ẹ̀ka. alhamdulilayi bàbá tó ní kí àwọn ọmọ wọn má bá àwọn mọ̀lẹ́bí òun ṣe lẹ́yìn pò òun wọn mú ọ ni kó ta kété síra wọn àṣekáṣe ìlànà kílànà òun bàbá yẹn fi lélẹ̀. Hmm tọ́ba pé mùsùlùmí bá ní bàbá yẹn tó sì kú lórí ẹ̀sìn islam ẹ̀ṣẹ̀ ńlá òun náà ni bàbá yẹn dá torí kọ́nà wọn bẹ ẹlẹ́dàá wa kò gbà kájá ẹni tí wọ́n máa jákun ẹ̀bí kéèyàn wá sọ àsọtẹ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ wípé ẹ gbọ́dọ̀ bá àwọn mọ̀lẹ́bí mi ṣe lẹ́yìn kú mi irú ẹ̀ṣẹ̀ wo mọ̀lẹ́bí lè ṣe ọ́ ṣe ìwọ ọ̀sẹ̀ lọ́n nígbà tó bá mọ̀lẹ́bí ṣe ó hmm. tún wá fẹ́ kó dúró lórí tiẹ̀ nìkan ó fẹ́ kó sàn lórí àwọn ọmọ káríkárí àìlèyà aburú ńlá ni o ẹ bùkátà láti gbọ́ ọ̀rọ̀ bàbá yín yẹn torí asinilọ́nà asinidarí abatẹnijẹ́ ni bàbá yẹn pẹ̀lú ìlànà tó fi lélẹ̀ hàn má bá àwọn mọ̀lẹ́bí mi ṣe tí mo bá kú irú ọ̀rọ̀ wò ni. ẹ jẹ́ káwọn mọ̀lẹ́bí yín ó ṣàìdá sáwọn ọmọ yín káwọn ọmọ wa ti torí tí wọ́n ṣe sáwọn káwọn ó ṣèdájọ́ bó làwọn ó ti ṣe sí wọn. Hmm. lẹ́yìn náà ọlọ́run bò pé torí pé mọ̀lẹ́bí ń ṣàìdá sí ọ̀gá kó o tún ta kété sí i nítorí kọ́lọ́ ni wala tastawi al-hasanatu wala as-sayyi'atu idfa' billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu 'adawatun ka'annahu waliyyun hamim ọlọ́run ní dáadáa ta ẹ̀dá ò lè dọ́gba ẹni tó ṣe dáadáa síyàn àtẹni tó ṣàìdá síyàn wọn à lè dọ́gba ẹni bá ṣàìdá sí ọ dáadáa ni kí wọ́n ṣe sí ọlọ́run ní ẹni tọ́jọ́ ta rẹ̀ látàrí pé wọ́n fi dáadáa pàdé àìdá rẹ̀ yóò sọ̀gá ni tí wọ́n wá fẹ́ máa hùwà burúkú wípé bàbá mi ti sọ àsọtẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ rere wọ́n pe lóyún àbá sọtẹ́lẹ̀ ẹ̀bù anabi sallallahu alayhi wa sallam la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq kọtọ́ka gbọ́rọ̀ sí ẹ̀dá kan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí ó mú ni sẹ́lọ̀ torí ẹ̀ bàbá yín fẹ́ kẹ́ sẹ́lọ̀ ni ẹ má gbọ́rọ̀ sí bàbá lẹ́nu bẹ̀ yẹn ẹ di àwọn mọ̀lẹ́bí mú ẹ ṣe dáadáa sí wọn ẹ máa tọrọ àforíjìn fún bàbá yín lórí àṣìṣe tó ti ṣe àtàwọn àṣìṣe míì tó ṣe kó làwọn bá kó foríjìn gbogbo wa. sọ̀rọ̀ sì rí i pé ńgbà tí wọ́n ta dúkìá tí àwọn àtàwọn bàbá yín jọ ní èyí tó jẹ́ pin bàbá yín wọ́n náwó rẹ̀ sí ẹ bá dàá kòtò ní kẹ́ ẹ dàá kànga so kẹ́ pé ẹ̀yin ọ̀mọ̀ wọn rí torí bàbá ti ní kẹ́ ẹ má bá wọn sí kẹ́ ẹ má bá ta ni sí. à èèyàn á máa mọ́wọ́ ara rẹ̀ kọ́ sáládàá dànù so mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ṣe rí nìyẹn ara yín ni mọ̀lẹ́bí yín hmm. so ẹ̀ sì lè mú ikùn yín kẹ́ lẹ́ ń bá sọ̀tá ẹ̀ lè mẹ́sẹ̀ kẹ́ lẹ́ ń bá sọ̀tá hmm. ẹ̀ lè mórí kẹ́ lẹ́ ń bá sọ̀tá so ara yín náà ni mọ̀lẹ́bí yín hmm. so bàbá ṣàṣìṣe àṣìṣe bàbá àforíjì ni kẹ́ ẹ tọrọ fún wa ẹ sokun ẹbí pọ̀. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ ibi ẹ ti ń pè é orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. mo kí ni mo ti kí àwọn sẹ́kù wa. ọ̀nà ìbéèrè mi alákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ kí àwọn sẹ́kù bá ṣàlàyé kọ́ ṣàlàyé fún mi nípa rọ́ṣọ́wá kí ni tí ń jẹ́ rọ́ṣọ́wá. ṣé tí a bá fẹ́ gbaṣẹ́ níbi kan tá a pọ̀ bí yẹn wá fún wọn ní nǹkan torí pé kí sẹ́wọ́n lè bọ́ sí yẹn lọ ṣé rọ́ṣọ́wá ni àbí kì í ṣe rọ́ṣọ́wá. eléyìí ni ìbéèrè mi alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ kan ni mo gbà mi ò wá lo owó lè fi ṣiṣẹ́ yẹn mo wá bùkátà lọ́dọ̀ ọmọ ìyá kan pé kó yá mi lówó iṣẹ́ yẹn tí mo bá padà owó yẹn bá padà wọlé ń fún léyìn báyìí tó ìbéèrè mi wá ni ṣé fún tí mo fẹ́ fún ni ní ní mo fẹ́ fún látọ̀dọ̀ mi mo sọ fún léyìn báyìí mhm. ṣé rìbá ni àbí kèsì rìbá eléyìí ni ìbéèrè mi ń ṣe àlọ́. alhamdulilayi tí wọ́n ń pè ní rọ́ṣùwà àrẹ́ṣùwà lédè lárúbáwá òun náà ni owó bọ̀nù hmm. owó àbẹ̀tẹ́lẹ̀ so haram ni lábẹ́ òfin ọlọ hmm. so ẹ sì rí i pé owó àbẹ̀tẹ́lẹ̀ yẹn ó ti di tọrọ fọkálé ní gbogbo àwùjọ lónìí so gbogbo nǹkan tí ẹlẹ́tọ̀ọ́ sí tó yẹ kí wọ́n fún yín lẹ́tọ̀ọ́ yín ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ń fẹ̀tọ́ dùn ẹlẹ́tọ̀ọ́ hmm. nítorí wọ́n sọ pé ọ̀háwọ́ kò ọmọlúwàbí rẹ̀ sí ọ̀ sọ́wọ́ kú ọ̀ wá rá wọn so gbogbo irú àwọn àwà burúkú òun náà ni ìwà tó ti gbalẹ̀ ayé kan àríṣùwà kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá anábà muhammed sallallahu alayhi wa sallam oní Allahu rashi wal-murtashi ọlọ́run ẹni tó fúnni ló wà bẹ̀tẹ́lẹ̀ àtẹni tó gbàjẹ́ hmm. so kìí ṣe nǹkan tó dáa rárá ẹ̀rí tá a bá lè jáwọ́ ń bẹ̀ ìlọsíwájú tó ga bá wa ní gbogbo àwùjọ tá a bá wà so a máa ṣe ń tọ́tọ́ gẹ́gẹ́ bó ti tọ́ lásìkò tọ́ yẹ fún gbogbo ẹni tọ́tọ́ sí. Hmm. ṣùgbọ́n gbà táwọn bá ti jẹ́ pé láì gba àbẹ̀tẹ́lẹ̀ àní ṣiṣẹ́ tó yẹ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa dàrú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa bàjẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwa láfíríkà àti ní ọ̀pọ̀lọpọ̀ àyè láyé nìsín àbùkátà kẹ́nìkan ẹ̀sẹ̀ sí wáàzì eléyìí fún wa. Hmm. fáìlì tọ́wọ́ à ń tòsí wọn ò ní rí nígbà tí ìwọ ọ̀bá Hmm. wọ́n lè sọ pé fáìlì yẹn ó ti rodò lọ́ọ́mú mi awọ àtìtì àrí fáìlì ti ń bẹ nítòsí lẹ́yìn hmm. àti sọwọ́ kúdúrú sí wọn báyìí fáìlì ọba yọjú ọ̀pọ̀lọpọ̀ àìmọye ẹni tó ti yẹ kí wọ́n ti sáìnì ìwé rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ wọn ò rẹ̀ nítorí pé wò ó mú nǹkan kan wá pàìmọye hmm. ẹjọ́ tó wà nílé ẹjọ́ tá a mẹ́ni tó jàre látàrí ẹjọ́ tí wọ́n rò tá a mẹ́ni tó jẹ̀bi a sì gbé àrè fẹlẹ́bì àgbẹ̀bí fáláre nítorí pé ẹni jẹ̀bi rówó mm. ó kó kalẹ̀ fún wa a wá gbé àrè fún un nígbà tí ẹni tó láre tí ò rí nǹkan kan fún wa agbẹ́bí fóun wọn ní bọ́bá pọ̀ bá lóòótọ́ ọmọ àgbàrí rẹ̀ ń jọ gbèǹde <laughs> àmọ́ ń bí ó kí ọjọ́ ọmọ àti túnwà ara rẹ̀ ṣe ẹgbẹ́ rọ̀ fa so gbogbo nǹkan wa bàjẹ́ ọlọ́pàá lójú ọ̀nà òun náà tún gbẹ̀gún jẹ́ ẹ hmm. eh, ọlọ́kadà ní ìsìn ẹ ní bíléèrè ìwé ọ̀kadà rẹ̀ bóyá hmm. tí wọ́n jí ni ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà òun náà ni wọ́n ń ṣàfẹ́kù rẹ̀ hmm. àjàjà ọ̀kan tí máa rí gàngàrà bí ẹ <laughs> so wọ́n ní wọ́n bá gbé inú ilé alẹ́ nìkan sùn inú ilé ó tún dé chéènì ọ̀kadà ó dè má rẹ̀ lẹ́sẹ̀ <laughs> ó dè kàn mọ́kadà ó dè má nígbà tí ilé ìma tẹ́sẹ̀ rẹ̀ nìkan wọ́n bá wọ́n ti gbé ọ̀kadà lọ. so dípò kọjá pé àwọn ọlọ́pàá wa tí wọ́n jágbófinró àmọ́ pé wọ́n ń gbìyànjú àmọ́ iṣẹ́ wọn náà ibi tó ti láàyè là ń sọ. Hmm. gbogbo ẹni tí ń gbọ́kadà kọjá ó yẹ kó máa fìwé tó fìrà hàn. Hmm. torí pé tí máa ń fi hàn èyí tí wọ́n ń jí ọmọ fojú hàn hmm, yóò sì máa dájú pé ń ṣiṣẹ́ yín bí iṣẹ́ ó lè ó dínkù láwùjọ wa. ọlọ́kọ̀ náà ti ń gbọ́kọ̀ lọ wíwíwí eré burúkú ẹ̀dá dúró stop and check. Mm Hmm. gbogbo ibikíbi lọ́wọ́ àlàyé hmm. ìwé ọkọ yín kọ́ afẹ́ rí tó tó bá sì jẹ́ pé ẹ fẹ́ mọ̀ kó náà ló lọ́kọ̀ àbí èso ń lọ lọ́kọ̀ látara driving license ẹ mọ̀ bó ń lọ lọ́kọ̀ torí tó kọ bá ti jọra wọn ok driving license kò bá particular ọkọ̀ mu bó ní bó ló ṣe jẹ́ sọ́lọ́kọ̀ ló gbé fún ọ ó hmm. ló gbé fún ọ nílùú òkèèrè ọgbọ́dọ̀ mú permission wá tọ́lọ́kọ̀ fún ọ a written note wípé mi mo gbé mọ́tò mi fún wípé kó kó gbé jáde so eléyìí láti mọ̀ yín pé kì í sọkọ̀ tí wọ́n jí so nítorí délé yìí tó bá kẹ́ ń ṣiṣẹ́ bíi sẹ́ni ó lè ó lè ó dínkù láwùjọ hmm. so tẹ̀yàn bá tẹ̀yàn kan bá ti wá dé ọlọ́kadà ó níye tí wọ́n san àwọn ọlọ́kọ̀ náà ó níye tí wọ́n san ìlọsíwájú náà sì wá fẹ́ wá ẹ̀jẹ̀ á máa sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ lóyìnbó òyìnbó làwọn ni hmm. áfíríkà làwọn ẹja wa náà tún ti wá sí hmm. so ẹ̀gún jẹun haramu ni lábẹ́ òfin ọlọ kọ̀tọ́ ká máa gbà kò sì tọ́ ká máa fúnyà torí ẹ̀ lábẹ́ òfin ọlọ haram èèwọ̀ ni kéèyàn fún yàn èèwọ̀ ni kéèyàn gbà so ẹ̀yin náà dán òdodo wò ẹ rí i pé yóò yọ yín yàtọ̀ sí gbogbo à ń gbẹ̀gùn jẹ àti nǹkan kan wọ́n ní tó bá yẹ pé àwọn bá gbaṣẹ́ iṣẹ́ táwọn wá gba àwọn olówó táwọn fi ṣe àwọn wá lọ yáwó lọ́dọ̀ ẹnìkan àwọn wá fòun sílẹ̀ pé tí iṣẹ́ yẹn táwọn bá ti gbà táwọn bá ṣe ìwọ náà gbà yé báyìí eléyìí owó èlé ni nítorí pé ní ìsìn èlé ni wọ́n fẹ́ gbà wọ́n gán lọ́sọ́dẹ̀lì Hmm. ẹni tó fẹ́ yọ lówó kò béèrè lé ìwọ gan lọ sọ́dẹ̀lẹ̀ tó hmm. yọ yọ lówó láàrin rẹ̀ sọ́lọ̀ ọ̀fẹ́ yá one million ọ̀yọ́ one million wọ́n sì lọ ṣiṣẹ́ tó fẹ́ ṣe hmm. ọlọ́run ọbọ̀ ṣe yọ̀bọ̀ fàlùbáríkà sí ọlọ́run ti ní kó ṣe owó padà já sí five million ìgbà tó wá dá one million rẹ̀ padà ẹ̀ka ó pé ẹ ṣeun gan ọlọ́run sanyín lẹ́sàn-án rẹ̀ ọlọ́run jẹ́rú yẹn pọ̀ láwùjọ kó tó pẹ́yìn dà ó sì tún á mú two hundred thousand o tún mú one million mi ò ní eléyìí o èmi mo bùn yín láì jẹ́ pé ọyá alábẹ́ májẹ̀mú pé ń fi nǹkan kún hmm. tọba ti yá alábẹ́ májẹ̀mú pé à ah, ọ gbádùn mi kó ti délé hmm. so eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. asalaamualeykum. wa salaam wa rahmatulahi wa barakatuh o kàn yín bí ẹ ti ń pè yín. naam abdulwasi láti imorot. naam kí ni ìbéèrè yín a kí àwọn dókítà wa kọ́lọ́mbà lẹ́kùn ẹ̀mí wọn nínú ẹ̀sìn sáàmù ìlú fún apọ̀ òpọ̀ bàbá àti àlékún ìdáyà fún un. ẹ nǹkan tí mo fẹ́ fún yìí ni pé ní kíkà fọ̀tẹ̀ báyìí pé táwọn mùsùlùmí kan bá wà mhm. ṣé pé àwọn òbí lọ máa ti láti rárá rárá rárá kò inú ilé náà ti ń kírun. kíkà mhm. wa yìí àrùn oríṣiríṣi bí àwọn pakistani bengali kankan wọn lọ bá láti inú ilé ni ilé ni sọ láti mú ṣé irú àwọn bẹ́ẹ̀ náà ṣé mùsùlùmí òdodo náà la máa fi wọn because ànábì ọmọ sọ ní sọlí kámọ wa ti mú ní ìsọlì gbogbo inú ànábì mọ́ṣáláṣí rẹ̀ ti gbọ́ kókó àwọn ilé ìpinnu ilé náà ti ń kírun ìyẹn ọ̀kan kí ni kí ọ̀rẹ́ ìsìlámù ti fún àwọn yẹn ẹlẹ́kejì mhm. ni pé ìgbà tí akínrun jùmọ̀ àlẹ́ yìí tó ó dàbí pé mo ṣe mistake kan ìgbà tí ìmọ̀ọ́mù yẹn rúkù ní rúkù arákùn forí kanlẹ̀ but àgbọ̀n nǹkan tó ń sọ ìgbà tó wá forí kó tó dìde tèmi dìde pé ó yẹ ká forí kanlẹ̀ ẹlẹ́kejì mo kàn rí ìná lọ ó yẹ mi ni mo ṣe mistake ní ìgbọ́ ti ẹlẹ́kejì yẹn ìgbà tí mo wá dìde padà lọ sí òkè bí àfihàn máa forí kanlẹ̀ ẹlẹ́kejì mo wá ń rò bí a ti mo forí kanlẹ̀ àbí mo forí kanlẹ̀ so ìgbà kájà kí n tán bá ṣe sùn lórí sáà ìgbà tá tó mú wọn kó tẹ́yìn ìrìn ẹ̀ṣẹ́ ti yé inṣàlá. ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa àwọn mùsùlùmí tó sọ pé wọ́n yìí lọ sí mọ́ṣáláṣí ẹ̀sìn mọ́ wá pẹ̀lú bí àwọn Pakistani Bangladeshi so àti irú àwọn Afghanistani. So, so tó yẹ pé wọ́n lè má lọ sí mọ́ṣáláṣí Indonesia hmm. so àwọn ọmọ India Pakistan uh, Afghanistan nǹkankan hmm. so àwọn eléyìí ẹni tó ṣẹlẹ̀ ni pé wọ́n ń tẹ̀lé madhabu imam Abi Hanifa rahimahullah hmm. lọ́dọ̀ imam Abu Hanifa bẹ́ẹ̀ náà ni imam Malik àwọn ní kì í sọ̀rọ̀ ẹni ká lọ sí sọ láti mọ́ṣáláṣí so àyè lọ sí sọ láti mọ́ṣáláṣí lọ́dọ̀ tiwọn wọ́n ní kò sí nǹkan tó burú ń so ṣùgbọ́n ìtọ́dọ́gba tẹ́lẹ̀ mú wa tí sunna anabi sallallahu alaihi wasallam tọ́ka sí bákan náà al-Qur'an olóòní ká máa fi sọ láti ń jẹ máa pàápàá jùlọ láwọn mọ́ṣáláṣí hmm. so àwọn eléyìí wọn aláìgbẹ́sìn yé ni wọn hmm. so àwọn ẹni tó jẹ́ pé àgbọ́yé wọn dorí kodò làwọn eléyìí hmm. ẹ̀ sì ní sáláìríru rẹ̀ náà lọ́dọ̀ wa nàìjíríà ń bí ẹ̀ rí i pé tó máa ti fẹ́ nìkan ṣe lè máàmù mọ́ṣáláṣí júmọ́ kò tún ní wá mọ́ṣáláṣí máa fọjọ́ júmọ́ ọjọ́ júmọ́ lásìkò júmọ́ kí ló dé bàbá ẹ̀ máa wá mọ́ṣáláṣí lọ́jọ́ yòókù ni yóò sọ pé ìmáàmù Jamiu lọ <laughs> ìmáàmù jamiu kò gbọ́dọ̀ tó lẹ́yìn ìmáàmù rátìbì. <laughs> ọlọ́lọ́ mọ ibi táwọn àgbọ̀ yóò do ti wá ìwọ sọ́kọ́ ó yẹ kó lọ sí sọ láti jàmá kò yẹ kó paṣọ láti tì í jàmá àwọn àti torí láwàní kan pé wọ́n gbé ọ ní láwàní ìmáàmù jamiu ìwọ tún gbọ́dọ̀ sí sọ láti lẹ́yìn ìmáàmù rátìbì kò burú ẹ méjèèjì fún ẹjẹ́ ọjẹ́ jamiu kó tún jẹ́ rátìbì kọjọ mi. nígbà tó yẹ kó wọn gbọ́dọ̀ tó lẹ́yìn ẹlòmíì ẹyẹ hmm. jẹ gbogbo yẹn wọn máa tó lẹ́yìn àmọ́ kọ máa lọ dásọ láti sẹnu lè nkọ dà hmm. so wọn lọ wọn lọ ṣe sọ láti ń jẹma nígbà tá a fọjú tọrọ yọ̀ǹda kánàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ làwọn ojú kó wọn máa ṣe sọ láti lé hmm. ànábì kọ̀ fún oníṣòwò máa gbọ́ pé tí wọ́n bá pè pé ó lóun máa ń gbọ́ ó ní kò sí àyè fún ẹ láti máa ṣe sọ láti inú ilé rẹ̀ so bó wàá ní wọn tó jù rẹ ọ̀fọ̀ ọ̀yarọ̀ òdìtí ọ̀fọ́jú ọ̀ á máa ṣe sọ láti inú ilé rẹ̀ ọ̀ á ká ọ̀ kẹgbẹ́ obìn àwọn obìnrin wọn sọ pé sọ láti tí wọn nulẹ wọn lọ láti kó wọn á ṣe mọ́ṣáláṣí lọ hmm. àmọ́ pin mọ́ṣáláṣí anabi hmm. sallallahu alaihi wasallam sọ pé afdalu salati ar-rajul ma kana fi baytihi illa al-maktuba eléyìí tó lọ́lá jù nù sọ láti tọkùnrin bá ṣe lè tó ṣe ń lè rẹ̀ àyàfi tọ̀ràn àyàn hmm. ọ̀ràn àyàn mọ́ṣáláṣí lọ́lọ́ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọn ní àwọn wò pé àwọn ṣe ṣe àṣìṣe ní sọ̀látùl jumu'ah tó ráwọn òforí kan lẹ́ẹ̀kejì so ńgbà tẹ ti rántí pé ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì wọn ẹ ṣe ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì tó láàsì so ẹ wàá lọ bá lè lórí ìdùn so ẹ máa bá sọ láti yín lọ. àìṣe bẹ́ẹ̀ eléyìí tó túmọ̀ sí pé rákà alákọ̀ọ́kọ́ nǹkan lálàáfíà nù tí rákà ẹlẹ́ẹ̀kejì bá lálàáfíà tiẹ̀ ẹ ṣe rákà kan kún ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ti di ta alákọ̀ọ́kọ́ nù so ẹlẹ́ẹ̀kejì tẹ́ wàá ṣe padà ní ó jẹ́ kí sọ láti yín wàá pé nìsín nígbà tí ẹ bá wá sálámà ẹ wàá ṣẹ̀ṣẹ̀ forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ń tiyín nígbà tí lè má mu sálámà yẹn ò ní sálámà ẹ dìde ẹ múra tẹ́lẹ̀ kejì wá tẹ́ bá ti wá ṣe tashahhud tẹ́ sálámà ẹ̀yìn ìgbà náà lẹ́tún forí kalẹ̀ lẹ́ẹ̀mejì torí àwọn àfikún tó ti wọnú sọ láti yàn nínú rákàtí ìforí kalẹ̀ rẹ̀ ò pé méjì. ẹlọ́run. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ níbi ẹ ti ń pè yìí. abdulrasaq abdulrasaq. Èkó. Kí ni ìbéèrè yín? Ẹ bèèrè lọ ṣèkọ àyìndé ẹ̀kọ́ máa yànnà náà tí èèyàn bá ti mọ̀ láti jọ́ fi bí wọn títí díjọ́ kejì tó máa ṣe tó máa pàṣípọ̀ kí lójúṣe lẹ́yìn rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìfẹ́ bèèrè pé kí èèyàn bá jẹ́ nàṣọ́ra tó wàá ṣaláìsí kí lójúṣe ọmọ lórí irú obìnrin lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé. Ẹja dá dúró méjì ń bá wọn. Ṣẹ gbọ́. Ẹ̀jọ̀ ìbára ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta hmm. ẹni pé tí ọba bímọ hmm. tí ò rá ní gbàláàyè láti pa àkíkọ ní ìgbà tí ó bímọ rẹ̀ ṣé lẹ́yìn ọdún bíi mélòó kan ṣe èèyàn lè pa àkíkọ yẹn àti pé irú ẹran wo lè lè fi pa àkíkọ ọmọ. alhamdulilayi ojúṣe òbí lẹ́yìn ìgbà tẹ́ bá bímọ hmm. ó náà ní kẹ́ dúpẹ́ fọlọ́ nítorí pé tẹ̀ra ńlá lọ́lọ́run ṣe fún yín agbára yín kọ́ lọ́ka. ẹ máa ṣe yín kọ hmm. ẹgbẹ̀rún péjì èèyàn ń bẹ tọ́lọ́wọ́n bò fún lọ́mọ bi. Hmm. ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn ló lóyún tí ò padà dọ́mọ tó hmm. bá ní kí ìyàwó yín ọ̀rù kọ́ sọ̀rí ẹ̀kẹ́ dúpẹ́ bákan náà ọmọ bí yẹn pè láti sí létí kó lè àkọ́kọ́ gbólóhùn tí máa kò sí nǹkan kan kò sọ́ba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah hmm. gbólóhùn tó tún ṣe àkójọpọ̀ pé òun tún jẹ́rìí lódodo pé ànábì wa Muhammad sallallahu alaihi ìránṣẹ́ ọlọ́ọ̀ni so bákan náà gbólóhùn tó tún ní àsọọ́lẹ̀ pé ayé tèmi wáyé o ọlọ́run ń bọ̀ wá sí hmm. so eléyìí ni nǹkan táwọn sọ sí ọmọ kájẹlẹ́nu kájẹlẹ́nu kájẹlẹ́nu tí ó fi dàbí pé gbogbo ìta jẹ náà ti di tọ́ tó ti tó gbé mì á wàá tọ̀ sí lẹ́nu sòtá bá ti tọ́ sí lẹ́nu àti ṣe nǹkan tó yẹ ká ṣe fún ọmọ wa nìyẹn títí tí ó fi wá dijọ́ keje hmm. wá dijọ́ keje ọmọ yẹn á fàárí fún so á sọ lórúkọ bọ́ bá wù wá ká ti sọ ló kọ́ ọ́ lẹ̀ kó tó péjọ́ keje súnà náà ni so tó bá sì jẹ́ pé dúró dijọ́ keje kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò bàjẹ́ tó eléyìí jẹ́ ó ti ṣe jẹ́ mẹ́rin tẹ́ bá dábẹ́ fún ọmọ yín kùnrin lọ́jọ́ keje yẹn náà kò sí tó burú bẹ́ẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin wọ́n ní tó bá pé òbí èèyàn ó kú ẹni tí ń ṣe nasraniya kí ni tó jójúṣe èèyàn ojúṣe èèyàn ni pé kó tó di pé wọ́n kú láti gbìyànjú pẹ̀lú wọn pé kí wọ́n di mùsùlùmí nítorí pé gbogbo oníkálukú wa náà ló wù kọjá pé tọ́lọ́mùbá kádàrà kájọ màlìjánà kárí bàbá wa ń tòsí wa kárí ìyá wa ń tòsí wa káwọn ọmọ wa náà wà ń tòsí wa iye kan mọ̀lẹ́bí àti ará wa kájọ wà lálìjánà ọlọ́ọ̀dà kò mọ̀ ṣàìṣe bẹ́ẹ̀ fún gbogbo wa. sòyà mọ́ ìwo wa ni ọmọ ń bẹ lálìjánà ìyá bàbá ń bẹ náà ah ó burú kọlọ ma fi sàdánwò fún wa. so nítorí ẹ arójúṣe wa tó yẹ ká mójútó nù ìgbà àjò káàárẹ̀ ìkànnà ẹsẹ̀ bá dùn ó di kí bàbá ó kú kí ìyá kú lórí àìṣe islam màánà láti á máa béèrè kékin lójúṣe wa ó ti sojúṣe nígbà tójúṣe nítumà ní ìsìn kò sẹ́ni tó bẹ ọ̀sẹ̀ kankan hmm. tí bàbá rẹ̀ màmá rẹ̀ bá ti kú sórí ìlànà tí èsè islam ìwọ gẹ́gẹ́ bí ọmọ tó ti jẹ́ mùsùlùmí kò sojúṣe kan tí islam gbà pé kò ṣe ń bẹ yẹn nítorí àwọn ọmọ yòókù táwọn bá kù lórí ẹ̀sìn tí bàbá rẹ̀ fi kú tíyà rẹ̀ fi kú àwọn ni wọ́n máa ṣèyàn kìí ṣe tẹni tó jẹ́ mùsùlùmí torí ìyá rẹ̀ bàbá rẹ̀ náà ti mọ̀ pé islam ò pé òun kò sí ní tóun ó fi ṣe ìdínà tó wọn fi gba islam lójú ayé wọn kí wọn ló dé tó fi jẹ́ pé wọn bá ńgbà wọn bá wá kú tán ìwọ wàá mọ wá sòṣùkà láti gbẹ́rù tí èsè ti ẹrù torí ẹ̀ òfin Ọlọ́run bá dá lórí pé ẹni ó ti kú sórí islam kò sójúṣe kan tí islam gbà kẹ́ni tó fi sílẹ̀ sáyé bí ọmọ pé kò ṣe lórí ẹ̀ àbọ̀bì pé kò ṣe lórí ẹ̀ ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi rádò níbi lò wá ẹ sì máa rí wa bá a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ kìtìkìtì ẹ lọ́wọ́. Hello, salaam aleykum. Wa aleykum salaam wa rahmatulah. Ó kọ́ ibi ẹ ti ń pè yìí. Ìyá ti pọ́sí mi láti dàbọ̀. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé a rí ọmọ ìyá kan tí ń ṣe àìsàn tí wọ́n gbé lọ sí tò tí kò rí wòsàn. Eh, kò lè sọ̀rọ̀ afá gbé afá ọ̀gbẹ́ ẹ̀sán àwọn fámílìkì wa gbé lọ lé oníṣègùn nìsín ẹ wá dákẹ́ sílé oníṣègùn náà oníṣègùn náà owó òkú bẹẹ, ṣé ó kí ṣe sọ̀dá ti si náà sí òkú bẹ́ẹ̀ lára àti wípé kí ni ọba náà bí lọ. alhamdulilayi ni pé ẹjẹ ká kí ìsara ti ń ṣe wá tó bá pé bá ń bẹ lódodo nínú àwọn sábàbí tọ́lọ̀ máa fi ṣèpẹ̀sẹ̀ rẹ fún mùsùlùmí lópin ìgbà tó bá pé mùsùlùmí láàrẹ̀ ń ṣe. ebi kan nàbì sallallahu alaihi wasallam sọ pé bẹ́ẹ̀ gún lásán bá gún mùsùlùmí ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ fún mi. torí ẹ̀tá rẹ̀ bá wá sí yẹn ẹ má ti torí pé ẹ̀ ń sojú kòkòrò kọ́ gbádùn kẹ́ wá gbé tayọ bí tọ́ yẹ kẹ́ wá ìwòsàn sí. sobola wà wò ìwòsàn sí ilé ìtọ́jú aláàrẹ̀ ni adúpẹ́ fọlọ́ hospital ń bẹ lọ́tún hospital ń bẹ lọ́sì ọsibítù ń bẹ ń tòsí ọ ń bẹ ń jìnnà jìnnà ẹ gbé aláàárẹ̀ yín lọ sí ọsibítù ọsibítù tó dájú pé wọ́n ní irinṣẹ́ wọ́n sì ń tọ́jú aláàárẹ̀ wọn ní pátì nítorí owó tí wọ́n fẹ́ gbà wọ́n kọ́kọ́ pátì káàárẹ̀ wọn kó ti kọ́kọ́ dá méjì ẹ̀ débi kan hmm. so ibi tí wọ́n ti tètè yára sí ẹ gbé lọ bẹ̀ tọ́lọ́run bá wá fún wọn ṣe ọlọ́run ló máa ń fún yẹn ṣe àdúpẹ́ hmm. fọlọ́run tọ́lọ́run ọba fún wọn ṣe so a jẹ́ pé wọ́n ní ẹgbẹ́ kó o jọ agbára wọn lọ torí hospital náà jẹ̀bi ń gbà mí pé àwọn ní ká ẹgbẹ́ kó o jọ agbára wọn lọ torí tẹ́ bá fi sílẹ̀ sọ́dọ̀ wọn gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ gbogbo ọgbọ́n tí wọ́n máa dá iná wọn ti dá wọn rí pé kò ṣiṣẹ́ so owó ọ̀mà ka mítà owó ọ̀mà kà kò ní dúró hmm. so owó yìí ọ̀pọ̀ ó lè jọ agbára yín lọ torí ẹ̀ wọ́n sì sọ pé ẹ máa gbé lọlé hmm. so ṣùgbọ́n àgbọ̀yé ti Yorùbá onípéǹgbà wọn bá ní ẹ máa gbé lọlé ẹ lọ fọwọ́ ọlé jẹ bóyá àgbọ̀yé hospital náà nígbà mi ẹ lọ fọwọ́ ọlé jẹ ìyẹn ní máa lọlé babaláwo ẹ máa lọ ilé àlùfáà ẹ máa lọ ẹ máa lọ gbogbo yẹnwò so ẹ sì máa pa àwọn oníyẹnwò àtàwọn onífà àtàwọn babaláwo náà báà rẹ bá sí wọn kí wọn gbà wọn náà lọ sí lọsítù. ìtọ́jú. kí làwọn náà ìtọ́jú kí ni ṣé báwọn ni wọ́n ní ilé wọ́n nínú kòkó <laughs> wọ́n yẹ káwọn náà máa dààmú ni. so nítorí ti eléyìí ìtumọ̀ rẹ̀ mm. nípa gbé lọlé ó súnmọ́ kó jẹ́ pé àárẹ̀ yìí àárẹ̀ ọlọ́jọ́ ni hmm. so ẹ máa bẹ́ lọ́n fún wa hmm. so ẹ̀yìn kẹ́ gbé lọlé ni ẹ máa bẹ́ lọ́n torí pé lẹ́yìn ọ̀sìtì wo lẹ̀ bá tún gbé lọ hmm. so ibi tẹ́ni tí ń wá wa kú wa náà lèèyàn ti rí rèkórè tí mùsùlùmí àrọ̀ kú sílé babaláwo kí ni a ti fẹ́ pe lẹ́yìn ọlọ́kú sílé alágbègbà kí ni a ti fẹ́ pe lẹ́yìn ọlọ́kú sílé oníyẹ̀wò àbọ̀ lọ kú sórí òkè kan. so eléyìí gbogbo ọ̀tọ̀ ẹni tó bá kúkú báwọn tó kú síbi tí ọ̀dà tó kú síbi tí ọ̀dà tó sì jẹ́ pé ńgbà wọn gbé débẹ̀ òun náà máa ti ń ṣe hmm. ó sì máa bi tá ń gbòòn lọ kọjá ń pátá a gbọ́dọ̀ ṣe sọ láti sí lára. Hmm. ṣùgbọ́n ìgbà tá ń gbé lọ ó ti fẹ́ bọ̀n hmm. kò mọ bí tá ń gbòòn lọ ibi tó dáa níbi tí ọ̀dà kò mà ni wọ́n fi gbé débẹ̀ a ní ka ẹ̀sùn sóun lọ́rùn wípé òun lọ lọ kúkú síbi tí ọ̀dà ó kú mùsùlùmí rárá hmm. ẹni tó gbé lọ lọ dáràn hmm. nítorí pé òun ọ̀ma ti ń ṣe bóyá òru ni wọ́n gbé lọ bóyá ọ̀sán ni kódà kan màmá hmm. sọ eléyìí kò sẹ́lọ̀ mùsùlùmí náà lákòókò ẹni tó ṣẹ́kù láyé òun lọ dáràn so ẹ wò síra wọn báyẹn lẹ́ẹ̀fì máa ta lẹni tá a sì sọ láti sí wọn ta láà ta kété sí náà ẹ má gbàgbé pé lè máa darapọ̀ wa ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùnní belò wa ẹ máa láìkì ẹ máa share rẹ̀ ẹ máa fọ́lọ̀ rẹ̀ kẹ́sì tó máa sọ̀scribe síbẹ̀ pẹ̀lú kí ọ̀gọ̀rọ̀ èèyàn náà ká tó lè bá láǹfààní àti jẹ àǹfààní ètò yìí zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè yìí wá látọ̀dọ̀ mahmood ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́hùn wọ́n ní àwọn rí mọ́ṣáláṣí kan tó jẹ́ pé wọ́n ń ṣe júmọ́à pẹ̀lú fífi àlàfo sílẹ̀ tàgàlà síra ẹni torí covid-19 wọ́n sì ń ṣe kútúbà léde yorùbá táwọn gbọ́ àwọn tí wọ́n rí mọ́ṣáláṣí míì tó jẹ́ pé wọ́n ń ṣe júmọ́à pẹ̀lú èdè míì táwọn ò gbọ́ ṣùgbọ́n tó yẹ pé wọ́n ń kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ nàbí sùlùlẹ̀ islam ṣe ti fi kọ́ wa wípé ká máa ṣe àwọn sọ̀làwàtì wa ṣé àwọn lè ṣe júmọ́ àní mọ́ṣáláṣí tí wọ́n ti ń sọ èdè míì táwọn ò gbọ́ yìí àbíbò. alhamdulilayi ó lè ṣe sọ̀látùl jumu'ah lẹ́yìn gbogbo mùsùlùmí kó hmm. sàdọ̀ lójú pé mọ́ṣáláṣí àwọn mùsùlùmí lọ wọ̀ èsè mọ́ṣáláṣí táwọn tí èsè mùsùlùmí kọ́ kalẹ̀ hmm. àwọn káfìrì tí wọ́n ń pè àwọn mùsùlùmí pé wá ṣe sọ̀lá lópin ìgbà tó bá ti dájú pé mùsùlùmí ló kọ́ mọ́ṣáláṣí mùsùlùmí ló ń ṣe sọ̀lá tì ń bẹ̀ wọn ò sì lákìdá tó sọ̀yàn di kèfèrí wọ́n ń ṣe sọ̀lá tì lẹ́yìn hmm. wọ́n ń ṣe kútúbà pẹ̀lú èdè tó gbọ́ àbí wọ́n ń ṣe pẹ̀lú èdè tó gbọ́ eléyìí kò lè kọ́ dínà pé kò ṣe sọ̀lá tì bó tilẹ̀ jẹ́ pé tí wàá di ìjìnlẹ̀ fi hàn òun náà ní pé gbogbo àwùjọ ẹni tí wọ́n ń ṣe sọ láti ń bẹ̀ bá jẹ́ pé wọn gbọ́ lárúbáwá èdè míì bá ni wọ́n bá gbọ́ èdè wọn lọ́yẹ ká fi ṣe kútúbà pẹ̀lú májẹ̀mú pé tá a bá fẹ́ mú àyà alukur'ani wa a bá fẹ́ mú àdìsá nàbì sallallahu alaihi wasallam wa nínú kútúbà wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wálìdì lárúbáwá lákòókò kà kó tó di pa sọ̀tùmọ̀ wọn. wàyí wa àbùkátà kí lè má máa ṣe kútúbà lédè lárúbáwá kẹ́nìkan wá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ máa rọ kọ́ máa túmọ̀ rẹ̀ hmm. àbùkátà rẹ̀ rárá rárá lẹ́yìn tí ìwádìí ìjìnlẹ̀ ti fi hàn pé a lè ṣe kótóbà fẹ́ni tí èsì lárúbáwá lédè rẹ̀ hmm. tó bá jẹ́ pé àwùjọ tá a wà àwọn èèyàn ń sọ lárúbáwá wọn gbọ́ àwọn ẹni tí ó sì wà mọ́ṣáláṣí èyí tó pọ̀ jù nù wọn lárúbáwá wọn gbọ́ lárúbáwá la ṣe kótóbà ọlọ́run ni wa àyàfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ tá a fẹ́ rán sí kó lè bá a lè ṣàlàyé fún wa ṣẹlẹ̀ ìjẹ́bù síjọ. waaleykum salaam wa rahmatulahi wa barakatu ọkọ yìí bẹ̀rẹ̀ yín pa. yusran látọ̀yọ̀. kí ni ìbéèrè yín pa ọ́pá pa. mo fẹ́ bẹ̀rẹ̀ sí pé ní step kan téèyàn fẹ́ ṣe gbéyàwó fásitì ìyàn lálàá nípa nǹkan ẹ̀yìn ṣé èèyàn lè nígbàgbọ́ pé bóyá ọlọ́run fẹ́ fi nǹkan kan ní èèyàn ṣe lálàá yìí tó wà nínú Islam bẹ́ẹ̀ pẹ́sẹ̀ aláwọ̀kan nìyẹn pé pẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ fún àwọn obìnrin ká máa tẹ̀lé wọn lọ sí igbó tẹ́ tí wọ́n bá fẹ́ lọ sí ikú. pẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta. ẹ já dáadó bá ń torí ọjọ́ ti lọ ẹ má bínú tó bá di jọ́mọ̀ ìjọ kẹ́ẹ̀ tún máa pè wọlé padà. alhamdulilayi ìbéèrè ọlọ́kọ̀ọ́kọ́ ẹni tí a bá fẹ́ ṣe ìgbésẹ̀ kan hmm. ẹni àdáwọlé kan tẹ fẹ́ dáwọ́lé nínú ìgbésí ayé hmm. ṣé tẹ bá lálà ó yẹ kí ẹ ro aláyàn má ìgbésẹ̀ tẹ fẹ́ gbé pé ó dáa àbí ó burú ẹ ní roma àmì ẹ fi ẹ tara rẹ ẹ lè fi ṣe àpẹẹrẹ pé inṣàlá yóò dáa torí kànáà sallallahu alaihi wasallam ti kọ́ wa pé téèyàn bá lálà hmm. téèyàn rí dáadáa kéèyàn bẹ lọ hmm. kọlọ ń jẹ ọsẹ èèyàn ò wá wá ẹni tó ń bá nífẹ̀ẹ́ sí tó ń fẹ́ràn dáadáa náà àwọn èèyàn yóò sọ fún hmm. pẹ̀lú ògo ọlọ́run yóò ṣe. Hmm. tọ́lá jẹ́ pàlà abúlé bá so ẹ bẹ́ lọ́n kọ́lọ́run ẹlẹ́dàá kọ́ sọ yín kọ́ láyìn kọ́ má jẹ́ ra aburú ẹ̀ sì ní sọ fẹ́ni kankan aburú hmm. yẹn ò ní ṣẹlẹ̀ so lábẹ́ rẹ̀ tẹ́ bá pé àlátẹ láyìn dáadáa lẹ bá lásì bẹ́ẹ̀ sì bẹ́ lọ́nà ẹ sì sọ fẹ́ni tẹ́ nífẹ̀ẹ́ sí tọ́yá pàbùrú lẹ bá lásì ń ẹ̀mí sọ fẹ́ nìkan kan ẹ̀ sì bẹ́ẹ̀ lọ kò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tí islam ní ká ṣe nígbà tá a bá fẹ́ dáwọ́lé nǹkan kan ó náà ní alistikhara hmm. alistikhara yẹn pé ọlọ́run pàǹsẹ̀ ṣe tó bá dáa jù kò sì sí lákọọ́lẹ̀ pé ó rí nǹkan kan hmm. nígbà tó bá ṣe istikhara táwọn kan máa tanra wọn dànù pé ó ní láti rí nǹkan ní kí ló rí hmm, kí ló rí so ẹ mọ̀ pé ẹni tí ọba tó bá sùn lálẹ́ láì jẹ́ pé tó sì jẹ́ wá sùn láì mú mi <laughs> pẹ̀lú ògo Ọlọ́run alẹ́ omi ni ọ̀ma láti lè ma. so torí ti eléyìí wọ́sà ti bẹ́ lọ́nba tó bá ti ṣe ó ti parí wọ́n ní sọ́tọ́ káwọn obìnrin kí wọ́n máa tẹ̀ lókù lọ sí tẹ́ rárá o hmm. obìnrin ò gbọ́dọ̀ tẹ̀ lókù lọ sí tẹ́ àmọ́ tọ́ pípẹ́ kópa nínú sọ̀látù jànáza nígbà tó máa ń ṣe sọ̀látù sókù la ẹ̀yin náà tò hmm. gẹ́gẹ́ báwọn ọkùnrin náà ṣe wọn àwọn ọkùnrin nìkan àwọn ni wọn àbòkù lọ sí tẹ hmm. yàtọ̀ sáwọn obìnrin àwọn ṣe sùúrù wọn fọ ọwọ́ ni wọn ò ní tẹ̀lé hmm. kódà kó ṣe pé ibòmíì ni wọn fẹ́ẹ́ sin òkú yẹn sí tí èso rí tẹ àwọn obìnrin ọgbọ́dọ̀ bá lọ hmm. wáyé o ẹ má sìnkú sílé má ẹ má sìnkú sílé má ẹ̀yin mùsùlùmí ẹ má sìnkú sílé má orí tẹ iná ní ká máa ṣe àwọn òkú wa sí. jazakumullahu khairan sheikh ibi láti máa ṣẹnuró ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kó bá fi san wọ́n lẹ́sàn-án lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdàlì kìyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àbú àmínà tí wọ́n níjọ kọ́ ọ̀rìn wá láti òkè àdó akíntola láì gbàgbé ah, Mr. Yinka tí àwọn náà tí wọ́n wá ṣùgbọ́n wa dáadáa lórí ètò yìí kọ́lọ́n kọ́ bá kíyé ọ̀làdùnní gbèlú ló fọ̀ mi ọjọ́ mẹ́jọ láti máa pàdé títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo dágbé fún wa pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Pearl FM